báàbù sọ̀lá kàfàrà. Oriọrọ Ihe ìhà ni irun ìhà ẹ̀ṣẹ̀ dànù irun hadith five كنا جلوسا عند عمر رضي الله عنه فقال أيكم يحفظ قول رسول الله صلى الله عليه وسلم في الفتنة قلت أنا كما قاله قال إنك عليه أو عليها لجري قلت فتنة رجل في أهله وماله وولده وجاره تكافرها الصلاة والصوم والصدقة والأمر والنهي قال ليس هذا أريد ولكن الفتنة التي تموج كما يموج لبهر قال ليس عليك مني بأس يا أمير المؤمنين إن بينك وبينها بابا مغلقا قال أيكسر أم يفتح قال يكسر قال إذا لا يغلق أبدا قلنا أكان عمر يعلم لباب قال نعم كما أنا دون لقد الليلة إن حدثته إني حدثته بحديث ليس بالأقاليد فهبنا أن نسأله ضيفا فأمرنا مسروقا فسأله فقال الباب عمر Hadith 525 nínú tírà Sahihu Al-Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Anihu Zaifa láti ọ̀dọ̀ ụzọ radiyallahu anhu kí Allah yọ́nú sí kọ́ọ̀là ó pé kúnná julusan inda ọmọ a wà níjókòó ní ọ̀dọ̀ Umar kí Allah yọ́nú sí fàkọ́ọ̀là Umar wa sọ pé ló sọ ọ̀rọ̀ òjì sí àlọ́ọ̀ nípa ìfòòró ìdààmú làásìgbò tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú ànábì èwo nínú yín ló sọ ló sọ nǹkan tánàbì sọ ló há nǹkan tánàbì sọ èwo nínú yín. kúlìtù ana ọ̀záífà ní èmi ni o èmi kàmá kọ́ làwù gẹ́gẹ́ bá nàbì ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà mo sì hà. kọ́ọ̀lá ìnáka àléhì àwọn àléhà làjẹ̀ríhùn. òzáìfà ní lórí ọ̀rọ̀ ìfòòró náà ọmọláyà o tó ga sí pé ọ̀rọ̀ ìfòòró tí ó ṣẹlẹ̀ lọ́wọ́ á ní kí n máa sọ ọláyà ìwà umar. kúlìtù mo wá sọ pé fitna tó rọ́jò lè fi ahàlì yìí àwọn ìfòòró ẹ̀ṣẹ̀ tí ọmọnìyàn bá ń dá fi àlè lórí ara ilé rẹ̀ wàmáàlì àti àwọn àṣìṣe àwọn ẹ̀ṣẹ̀ tó bá ń ṣẹlẹ̀ lórí dúkìá rẹ̀ wàwáládìhì àwọn àṣìṣe àwọn ẹ̀ṣẹ̀ tó bá ń ṣẹlẹ̀ lórí ọmọ rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ sí ọmọ rẹ̀ wàjáàrìhì àti àwọn ìdààmú ìfòòró tí bá ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ ènìyàn sí aládùúgbò rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ń dá lórí ara ilé rẹ̀ ẹ̀ṣẹ̀ tó ń dá lórí dúkìá rẹ̀ ẹ̀ṣẹ̀ tó ń dá lórí ọmọ rẹ̀ ẹ̀ṣẹ̀ tó ń dá lórí aládùúgbò rẹ̀ tùkáfírù ha asọ̀là àwọn ẹ̀ṣẹ̀ náà èrò ọmọ ha dànù wọ́n sáwùmù. o ọmọ ha dànù wà sọ́dàkọ̀ sàrà àtọ́ bá ń ṣe ìtọ́rẹ àánú tó bá ń ṣe yóò máa há dànù wàlẹ̀ àmòrù ìpàṣẹ rere fáwọn èèyàn tó bá ń ṣe yóò máa há dànù wà náà yù ìkọ̀bàjẹ́ tó bá ń kọ̀ fáwọn èèyàn yóò da tó ní ṣe pẹ̀lú fámìlì tó ní ṣe pẹ̀lú property tó ní ṣe pẹ̀lú tó ní ṣe pẹ̀lú aládùúgbò tọba ti ń kírun ọlọ́mọ foríjì ọ tọba ti ń gbàwẹ̀ ọlọ́mọ foríjì ọ tọba ti ń ṣe ìtọrẹ àánú ọlọ́mọ foríjì ọ tọba ti ń pàṣẹ dáadáa ọlọ́mọ foríjì ọ tọba ti ń kọ̀bàjẹ́ ọlọ́mọ foríjì ọ wàá máa gbọ́ wọ́n ti torí pé àsọpọ̀ ọlọ́mọ foríjì ọ ọlọ́mọ foríjì ọ kọ̀ wá délé kí ìyàwó rẹ sọ pé ẹ mà si ì fún mi ní oúnjẹ àná kọ wá ní ọgbàgbé yẹn ni o torí ọlọrun ti forí jì mí. má ṣe bẹ́ẹ̀ o má ṣe bẹ́ẹ̀ o. o lè fi torí pé ẹnìkan sọ fún ọ pé ọbẹ kì í rẹ́ ń kùn kọ́ wá fi rẹ́kùn wò àbí ọ̀bẹ ìrè o ó mú dáadáa o àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run kì í rẹ́kùn ṣé lóòótọ́ ọ̀ni à oníbẹ̀rẹ̀ ni sẹ́ẹ̀ tóun àparọ́ fún ọ ni ọba bẹ́ wulẹ̀ ọba dàdé kù wọ́n ló gbẹ̀mí ara rẹ o mọ́tò orí pé wọ́n sọ pé ìrun kíkí àwẹ̀ sọdakọ amórúbìlì maruf wà náyọ ànínìmúkàr pé yóò máa ha àwọn ẹsẹ dànù àwọn ẹsẹ tó bá ń dá lórí aráalé ni so àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn wọn gbé ka orí ẹsẹ tá a mọ̀ mọ̀ dá bí kò sàdédé ranjú mọ́yàwó rẹ kò ní àfà kí ló dé dẹ́bi ranjú ò ní nẹ́tíwọ̀kì àbí kó o sàdédé jágbe pé kíni sí ọ́nà nǹkan ló lù ọ́ ni sọ̀ọ́yà wèrè. kílíà ah, ni àfà kí ni mo ṣe nígbà tó gbá bọ́ síbẹ̀ ni ah, à sọ́wọ́ abọ́ tí mo gbé síbẹ̀ ọ̀nà ẹni sì ń yá wèrè sí irú àwọn nǹkan wọ̀nyẹn irun rẹ àwẹ̀ rẹ nínú iṣẹ́ tí ọmọ ṣe fún ọ òní pé yóò máa ha àwọn àṣìṣọ́. àsìwí yóò máa bọ́ fàdánù. kọ́ọ̀là lẹ́yìntà hàdá orí ìdù Umaru ní ìyẹn kọ́ lèmi ń béèrè fún àwọn wẹ́rẹ́ ni tó ń sọ̀hún àwọn wẹ́rẹ́ nǹkan tó ń sọ̀hún. fìtínà tẹ̀mí ń béèrè fún fìtínà tẹ́mi ń béèrè fún fìtínà tí ọmọ jàbí ìjì ni kàmá yẹ mójú lè bàrù gẹ́gẹ́ bí omi òkun ṣe máa ń róòlù bó ṣe máa ń róòlù fìtínà tí ó máa róòlù ṣé èsì wọ́n sọ yìí pé nìkan olùyàwó rẹ̀ kò fún lówó oúnjẹ nìkan jágbémọ́yàwó rẹ̀ àwọn wẹ́rẹ́ nu àní fìtínà tó lágbára tí ó mìlú títì tí ó mi ń mọ̀ yìí gan-an àwọn nǹkan tẹ̀mí gbà lérò nìyẹn. Huzaifa ní laisa alayka mini Abbas well kò sí pọ́blẹ́mù fún ọ o kò ní problem ṣé tó béèrè nu kò sí pọ́blẹ́mù ìwọ aláṣẹ nígbàgbọ́ òdodo sórí tó béèrè o inna baynaka wa baynaha baaban láàrin ìwà àti ẹ̀ gangan ni ni wàhálà yẹn wà o nítorí béèrè fún ìwà àti ẹ̀ náà ni ẹjọ́ ní sùn o ilẹ̀kùn kan bẹ láàrin ìwà àti ẹ̀ mọ̀gùlákọ̀ọ́ ilẹ̀kùn náà ó wà ní títì pa fìtínà tó wíhun tí ó jà bí ìjì odò bí omi òkun wọ́n fi ilẹ̀kùn kan tì pa wọ́n fi ilẹ̀kùn kan tì pa sọ̀rọ̀ nílẹ̀kùn yẹn àti pírọ́blẹ́mù yẹn ìwà àti ẹ̀lẹ́jọ́ dúró papọ̀ báyìí ilẹ̀kùn tí wọ́n ti pa òun níbẹ̀ láàrin yín. kọ́ọ̀n ayúkùsàrù amúyùfùtàù. wọ́n má rò tún bí léèrè pé ilẹ̀kùn wọ́n sílẹ̀kùn ni pẹ̀lú kọ́kọ́rọ́ tàbí wọ́n fọ́ tí wọ́n jálẹ̀kùn kọ́ọ̀lá yùkùsàrù. ó ní wọ́n rùn lẹ́kùn ni wọ́n fọ́ ni o. ìyẹn ni pé. kìí ṣe pé ó kù ọ́ ni wàá lọ́wọ́ abẹ́rẹ́ wọ́n yanjú rẹ̀ ni wàá lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n yanjú rẹ̀ ikú rẹ̀ òun ni yóò sì náà lẹ̀ fún un mọ̀ ayé òròjú lásìkò Abubakar lásìkò tiẹ̀ ikú rẹ̀. ló ń dí wàhálà lọ́wọ́ àwọn kan fẹ́ yáwọ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ yáwọ́ ṣùgbọ́n wọ́n ń bẹ̀rù rẹ lọ́wọ́. wọ́n mọ̀rù tá a bá fẹ́ wo ti líle tá a bá fẹ́ wo ti action wọ́n mọ̀rù ni ìbàjẹ́ àròlé àkọ́kọ́ àmọ́. Abubakiri tàbá fẹ́ wo ti ìnáwó fẹ́sìn tàbá fẹ́ wo ti ìnáwó fẹ́sìn Abubakir ju gbogbo wọn lọ. sọ́tiyé ẹni tọ́lọ̀ ń wá fẹ́ kó jẹ́ àròlé àkọ́kọ́ òní Abubakir tó jẹ́ olùnáwó fẹ́sìn. tọ́ntì bá Abubakar ṣe jẹ́ gẹ̀ẹ́tù onka ń tó ọ̀nkálukú gborí ẹ̀ pamọ́ ọ̀nkálukú ó gborí ara ẹ̀ pamọ́ ṣùgbọ́n lásìkò Umaru àwọn tó gborí pamọ́ lásìkò Abubakar wọ́n narùn òkè o wọ́n ti dá wàhálà alẹ́ o wọ́n pa Umaru wọ́n gún ní nǹkan lórí mímbà ó fẹ́ kírun ṣubúì ó ní àwọn yẹ̀wùdí rán olórí burúkú kan láàrin ara wọn pé kó wá gún ní mọ́kànjẹ́ ọ̀bẹ rẹ̀ ó ní wọ́n fi wá gún Umaru radiyallahu anhu. wọ́n tiẹ̀ sọ pé ó ń lọ sí mọ́sálásí ni tí ń jí àwọn èèyàn pé ẹ̀já lọ kírun o bó lórí burúkú yẹn bó ṣe yọ sí látẹ̀yìn nù tógun Umaru ní ọ̀dà tá ti fọ́lẹ̀kùn yẹn lá yógùlà abàdà wọn ò ní tì mọ́ dọjọ́ òní ilẹ̀kùn ò mọ́ o wọn náà fà ń gbọ́ níwìsì lọ́tún lọ́sìn ọ̀n gbọ́ níwìsì ilẹ̀kùn òtìmọ́ ilẹ̀kùn fìtínà òtìmọ́ o. kúlínà láàrin ara wa àwa sọ pé àkáànà Umaru yá alámúlẹ̀ bàbà ṣé Umaru gẹ́ mọ ilẹ̀kùn náà Umaru ti sọ pé ilẹ̀kùn wọn wọn ò ní tì mọ́ láéláé sọ́mọ́lẹ̀kùn gangan náà kọ́ọ̀là naam Hudhaifa ní bẹ́ẹ̀ ni kàmà ànàdúnà lè gádí aláìlà gẹ́gẹ́ bó ti já sí pé alẹ́ òní ló bo àárọ̀ òní lójú gẹ́gẹ́ bó ti já sí pé ẹ̀yìn alẹ́ ni àárọ̀ tí ò rújú tó clear sí everybody bẹ́ẹ̀ náà ló ṣe clear sí Umar. Èní hadasu kò sí ní clear sí èmi sọ àdìsí kan fún àdásùwú bí àdìsí mo sọ àdìsí kan fún láìsábílẹ̀ agọ́ọ̀lìtì àdìsí tí ò ní ẹja mákànnú kò lómùlómù nínú òun náà mọ̀ pé òun ni wọ́n pa tí wàhálà fi bẹ̀rẹ̀. fàhíbùnà anna ti aláwùzá ìfà ẹ̀rù wá bà wá láti ju ìfà léèrè pé ta ni ilẹ̀kùn fa àmárínà màsùrùkọ àwa nígbà tí wọ́n kó joko yẹn tán wọ́n ah, àwọn ò tí ì ta ni ilẹ̀kùn wọ́n kàn bí léèrè pé ṣé ó mọ̀rù dálẹ̀kùn mà torí ó tùútù mọ́ ilẹ̀kùn ṣé mọ̀rù dá ilẹ̀kùn mà àwọn gẹ́gẹ́ bó ṣe clear sí everybody bíi pé. lẹ́yìn alẹ́ àárọ̀ ni. nígbà kúrò ni àwa fẹ́ mọ̀lẹ́kùn umaru mọ̀lẹ́kùn ẹnitọ́sọ̀rọ̀ mọ̀lẹ́kùn awọ́ mọ̀lẹ́kùn afẹ́ mọ̀lẹ́kùn bọ̀tẹ̀rù ń bà wá láti bí wùzáífà léèrè fa àmọ́rínà mọ̀sùrù kọ́ àwa pàṣẹ fún mọ̀sùrù lọ bí léèrè ó sì bí léèrè táàdì lẹ́kùn náà fakọ́l alibabu umaru umaru ni ilẹ̀kùn náà o kí aláwọ̀ kó bá ní foríjì umaru.